ọlọ́run tí a kò lè dá dúró mo gbé ọ̀gá o ọlọ́run tí a kò lè dá dúró mo gbé ọ̀gá o ọlọ́run tí a kò lè dá dúró mo. kò lè dá dúró. Mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run òfurufú fiṣẹ́ rẹ̀ hàn ọjọ́ dí ọjọ́ fọ̀hún. Ìró wọn la gbogbo ayé já tó ayérayé nínú àwọn ọ̀run. Gbòǹgbò ìdílé Jésè kìnìún ẹ̀yà Júdà ọba síjẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Àtúwọ́ fiṣẹ́ ogun rán Ádàgbà má pààrọ̀ oyè àrí ìró àlà ọlọ́run ìyanu ọba lánàá ọba lónìí ọba títí ayé ẹ ní pẹ̀kun ògbéni níjà kẹrù òbò sí wọnú ọpọlọ oníṣẹ́ ìyanu ìṣẹ́jú ìṣẹ́jú ọba lánàá ọba lóde ọba títí ayé àìnípẹ̀kun ẹ̀ yehova jire wa ọlọ́run olùbùkún wa yehova ṣàmà yehova rà yehova sì kéènì gbogbo orúkọ tí a bá ń pè bàbá yìí bàbá dáadáa olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ọlọ́run tó ní pé kí n máa wà tó ní kẹ́yìn náà máa wà tó ní ká wà láyé ká wà láyé ká wà láyé ara wa a ò dòkú agbápá ó ṣe gbé agbẹ́sẹ̀ wa ó ṣe gbé alanu ọ̀rọ̀ jáde àdìdé láàárọ̀ ní tó wù wá la fi sẹ́nu a ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ìgbà máa ń sọ táwọn kan á máa ní kí làwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún pé kí lọ́lọ́run ti ṣe èmi á máa níṣe là ń yọ̀ ni ayọ̀ là ń yọ̀ torí pé kí ni àwọn tó ti lọ sí ipò òkú àwọn tó wà ní ìsàlẹ̀ ilẹ̀ àwọn èèyàn ò ní nǹkan tó tẹ̀ ń bọ́ lọ́run sọ mọ́ àwọn èèyàn ò ní prayer point bí àṣà mi ṣùgbọ́n àwa bíbélì sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣì wà láyé ó ní ìrètí ń bẹ fún wọn dádì àti mọ́mì ẹ̀yin àbúrò mi àti ẹ̀yin ẹ̀gbọ́n mi ìrètí ń bẹ fún yín lè torí pé kí ni ọlọ́run alààyè ṣì wà lórí ìtẹ́ ó ṣì wà ní ojú iṣẹ́ kí ni nǹkan náà tó ń tẹ́yìn tẹ́yìn ńlá kọjá ẹ wò ó ṣùgbọ́n láwọn oníṣẹ́jú kan báyìí láti tán ìṣòro yín kí ló wọlé tẹ̀wá tújúká ẹjọ́ ẹ tújúká ẹ kó dájú ẹ pé mọ́mí pa àwọn àbúrò ẹgbẹ́ bíbélì yín torí pé kí ni ọ̀rọ̀ Ọlọ́run máa jáde sí wa lónìí ṣùgbọ́n kí n tó pe àwọn bàbá wa nú Olúwa wọlé ẹ̀mí ni ọmọ yín tòótọ́ olólùfẹ́ yín àtàtà Kẹ́hìndé aya afẹ́ àwọn ẹlòmíà ní ọmọge afẹ́ ẹlòmíà ní ọmọge afẹ́ alárinà gbogbo bí bẹ́ẹ̀ bá pè mí sí èmi náà ni mò ń dá yín lóhùn ẹ káàbọ̀ ṣe dáadáa ṣe dáadáa ni mo bá yín àwọn dádì ńkọ́ gbogbo wọn alẹ́ ńkọ́ mọ̀pá àlàáfíà ni torí pé nínú ìjọ wa lórí ògo ìgbàlà pàdé ṣì tí a wà yìí kò sí kankan nínú wa tá a yọ sọnù bí ọwọ́ lórúkọ Jésù tó kí n tó àwọn bàbá wa ní Olúwa wọlé kí ni mo mú wá fún yín ní ṣókí lónìí ó ní ìgbàgbọ́ kí ni mo ti pè ìgbàgbọ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tá à ń retí pé nǹkan kan ò tí ì ṣẹlẹ̀ wá wò pé ah Ọlọ́run mo dẹ̀ ń gbàgbọ́ pé owó súpọ̀ mọ́ mi màá dẹ̀ rí san ẹ̀yin ẹ fọkàn sí ẹ fi retí sí ẹ wá máa ṣiṣẹ́ o torí pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú ọlọ́run torí pé kí ni kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe ẹlòmíà ní ẹ̀wò mò ń bọ̀ wọ ọlọ́run òdélógún ọdún jàre àyà lọ dọ́gbọ́n sí i ah! kò sóore lọ́wọ́ sátánì o ó bẹ́tà ó dáa báyìí ká ọ̀rá dúró ti ọlọ́run torí pé kí ni ìgbàkígbà tí ọlọ́run bá sọ pé òun dẹ̀ dé ìgbà tí ọlọ́run bá ní kó yá tẹ́lẹ̀ ìgbà tí ni tí ọlọ́run bá dìde sí ọ̀rọ̀ wa ní wákàtí ọ̀wọ̀ ẹnu á ya gbogbo ènìyàn wọ́n ní o à iṣẹ́ ọlọ́run kò sẹ́ni tó yè ọlọ́run á wá ràn wá lọ́wọ́ láti lè máa nígbàgbọ́ nínú ọlọ́run pé bíbélì sọ pé bí àwa wá tilẹ̀ nígbàgbọ́ bó tilẹ̀ kéré bíi kóró mustadi ó ní àwa yóò sọ fún ọ̀kẹ́ kó ṣídìí yóò sì rí bẹ́ẹ̀ kí gbàgbọ́ yín kéré báyìí gbàgbọ́ kó tilẹ̀ kéré bíi kóró mustadi àwa yóò sọ fún ọ̀kẹ́ kó ṣídìí yóò sì rí bẹ́ẹ̀ kí ni àwọn nǹkan táyìn wá ń là kọjá tẹ wá ń rò pé ah ẹ wò ó dàbí pé àwọn kẹsẹ̀ <laughs> rẹ àwọn òwe kan táwọn èèyàn máa ń pa àbí àwọn àṣà tó máa ń dà kó sí òwe àṣà wọn á ní à ah, èèyàn ò lè wà láyé kí tiẹ̀ má bà wá ní tiẹ̀ ló bà yẹn wọ́n ní eh, àgbàdo tọ́lọ́run bá ti dà sórí iná fún èèyàn kéèyàn máa yún èmi ò kì í bá wọn sọ̀rọ̀ àwọn èdè yẹn o èdè tiẹ̀ báyẹn àgbàdo tọ́lọ́run ti dà sí ènìyàn máa yán ọlọ́run má jẹ́ ká yàn yán kúyàn nǹkan kí nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí wa tá a bá fẹ́ pẹ̀lú ìgbàgbọ́ ẹ bọ́lọ́run sọ pé ọlọ́run yí tán ayé mi padà torí pé kí ni ọlọ́run dá sí ìtàn ó dá sí ọ̀rọ̀ ayé jábèsì olórí burúkú ọlọ́run dẹ̀ sọ́dọ̀ olóríire kí ló wá dé tọ́lọ́run tẹ́ wá rò ní gbàdúrà sí ẹ̀yin ẹ fi ìgbàgbọ́ ẹ máa ṣiṣẹ́ torí ìgbàgbọ́ láì sí iṣẹ́ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan sí òkú ni ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ ká máa gbọ́ ọlọ́run gbọ́ torí pé kí ni kò sí nǹkan tó ọlọ́run ò lè ṣe ọlọ́run tó dá òkè tó dá ilẹ̀ tó dá yín ó dá ẹ lè gbápá yín ẹ lè gbẹ́sẹ̀ yín. Hmm. tẹ bá rí àwọn tó máa ń gbẹ́ èrè yẹn àwọn ẹgbẹ́ gilé èrè tó máa gbé èrè tó máa gbé síbi wọ́n ní ẹlòmíì lè ní kíní kan tó ń bọ̀ nìyàbí tó ń bọ̀ tójò bá fẹ́ tójò bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ wọ́n sáré gbé àwọn àwọn ọlọ́run wọn wọlé ni tóòrùn bá pọ̀ jù wọ́n bá wọn wá ibi kan tàbí ibi <laughs> àti bàbà kan tó wá bá wọn ṣe síbẹ̀ ṣùgbọ́n ọlọ́run ti wọ màrí bẹ́ẹ̀ bó ṣe inú òrùn mhm. bó ṣe inú òjò mhm. kò wá síbi tá a ti pa ọlọ́run yìí tí ò sì dá wa lóhùn kí ló wá dé tẹ́ gbàgbọ́ nínú ọlọ́run yín àwa tá à ń sin ọlọ́run alààyè ọlọ́run tó ní pé kí ìmọ́lẹ̀ kí ó wà ọlọ́run tó ní pé ká jí sórí ilẹ̀ alààyè lónìí ẹ wọ ẹgbẹ́ ọlọ́run gbọ́ ẹ má dẹ̀ gbẹ̀nù ẹ̀bùrú kọ̀ọ̀kan kọ́kí kan tá ẹ bá rí pé wọ́n ń dojú kọ yín ẹ má gbọ̀nù ẹ̀bùrú àwọn èèyàn máa ní mò ń bọ̀ ọlọ́run òdélógún ọdún tó bá jẹ́ gún ọdún ọlọ́run fẹ́ di ẹjẹ́ ọlọ́run òdélógún ọdún torí pé kí ni tí sátánì bá fún yín ní fìlà á lọ́wọ́ èèyàn ẹni tí sátani bá fún ní bàtà àìhádẹ gbẹsẹ̀ lọ́wọ́ ẹ ó wà kóbi tó fẹ́ wọ bàtà sí sátani ò lóore lọ́wọ́ o kò sí nǹkan kan pàtàkì kankan kò sí nǹkan ìyanu kankan tí sátani fẹ́ ṣe fún yàn ẹ máa wà àwọn kan tó máa ní wọn lọ ṣe òkìkí eh, wọn lọ ṣiṣẹ́ fún wọn ọdún mẹ́ta ọdún mẹ́rin ilẹ̀ bá gbúrò wọn ẹ tó lórí wọ àtúní gbúrò wọn mú ẹlòmíì wọn á tún já síbòmíì nǹkan tí ò béèrè nǹkan tí wọn sọ fún torí wọn ní ojú òmò ní sì wá ẹ jẹ́ ká gbàgbọ́ nínú ọlọ́run torí pé kí ni ìgbàgbọ́ nínú jésù kì í dojú sí ni o ẹ tó bá jẹ́ pé ọmọ ló ń ṣàìsàn ni ẹ fi ìrètí sí Tọ́pẹ́ Àlàbí ló kọrin ó ní ká fi ìrètí sí torí pé ọlọ́run á gbọ́ tiwa ọlọ́run á gbàdọ̀ ọmọ yín ṣàṣẹ ẹ gbọ́ wọlé ẹ tàmì òróró lórí ẹ àwọn alàgbà ìjọ kọ́ gbàdúrà kẹsí wá fi tàwọn olóyìnbó dókítà sí ọlọ́run á kúkú gbọ́ iṣẹ́ lẹ́yìn ń ó ti pẹ́ tí ń sọ̀mìtì sí ẹ̀ tún lọ sọ̀mìtì míì ẹlẹ́mìíràn wọ́n ti pé ń pé ń pé wọn ò lọ́mọ ẹ lọ ẹ dìde ẹ dìde fi ise sí ìgbàgbọ́ yín ẹlòmíì àwa máa sùn kalẹ̀ á ní kí ni á ní tọ́lọ̀ bá máa bùkún èèyàn kò dìgbà téèyàn bá ṣe wàhálà kò sígbà bá ṣe jọjọ àwọn kan wà wọn pe Jésù lọ́sàn àtòru wọ́n ń ṣiṣẹ́ ń kiri nínú ogún wọn báyìí ni wọn ti ń pe sùn sílé tún ẹ tún wá rí bí èsì yẹn ẹ kiní yẹ wá mú ẹ wá rọra ń sùn ẹni tó bá yọ ìgbàgbọ́ yín tó bá dẹ̀ rọ̀ mọ́ ṣá o torí mi mọ nǹkan tí mo fẹ́ sọ sí yẹn ṣùgbọ́n bíbélì tèmi sọ fún mi pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni òkú ni èèyàn kan wá jókòó sílé pẹ̀lú ọmọ àtàwọn ìyàwó wàá máa retí wípé o máa sanwó oṣù àwọn ọmọ ní oṣù tó tó ń bọ̀ àbí oṣù tó fẹ́ parí ṣùgbọ́n ẹ ṣiṣẹ́ o ẹlòmíràn ní sàtífíkẹ́tì òun fi ń wáṣẹ tó ń bá wà òun wà marketable òótọ́ ni ṣùgbọ́n èmi máa ń sọ pé tí sàtífíkẹ́tì yẹn bá sì mú iṣẹ́ wá báyìí ẹ̀ẹ́dẹ̀ wá nǹkan mi ṣe ẹ̀yin wá nǹkan míì ṣe àwọn ẹ̀gbọ́n tá a fi gbogbo kíní lọ ṣe kíní ní yunifásitì ẹjọ́ iṣẹ́ kí láwa ń bá káàkiri báyìí ní ìsìn kọlọ ń ṣàánú fún wa ẹlòmíì ẹ kàn lọ sí yunifásitì ní kọkàn lọ fi blood shop gómìn two shop ó lè má jẹ ibẹ̀ yẹn gan ó sì máa máa méèkì ẹ e o ẹlòmíì aṣọ ní rán báyìí ní ìsìn mo níyàn kan lórí Instagram epo pupa ní polówó tẹ bá rí àǹtí ìtẹ̀sẹ̀ fáìn tó epo pupa àti àgbékẹ́gẹ́ epo rò yóò fà kàn sọ́wọ́n bí yóò fà kàn sọ́wọ́n bí a máa pa wá lẹ́rìn máa polówó ó ń ta ṣégeṣége ẹ jọ àwọn yorùbá máa ń yẹ kí èèyàn ọmọ ọmọ yẹn ń pọ yẹn yíwọ́ padà tẹ́lẹ̀ yorùbá ṣe jẹ́ ká mú mi tẹ́lẹ̀ yorùbá ṣe jẹ́ ká má jẹ́ ká jókòó pé kí àwọn ọmọ ẹlòmíì àwa máa tàràkà ọmọ ẹlòmíì ò ní róúnjẹ jẹ a mọ̀ wípé nàìjíríà rí bákan náà ṣùgbọ́n mọ̀ pígbà tó bá máa dáa lórúkọ jésù wọn ní wọn ní fi wáṣà wá sí nàìjíríà yìí ṣe máa dáa èmi fìrètí sí ni nàìjíríà ìgbàgbọ́ mi wà mẹ́ kó ṣe máa dáa ṣùgbọ́n torí pàṣẹ ń tì náà nǹkan ẹ ríṣẹ́ ẹ fi sàdífíkẹ́ ẹ máa wáṣẹ́ lọ ẹ ṣe máa sọ mí ìtàwọn síbi ṣùgbọ́n tó bá ní wọ́n nídìí èèyàn bí wọ́n ṣe training bí wọ́n ṣe nǹkan bẹ́jẹ́ ká máa lọ máa yọjú sí kí ni nǹkan ta tún lè ṣe àwa ìgan a tún ní àwọn ọ́fíìsì kan tá a ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ ká tó wò pé wà á ṣe mọ́jà ìdájà máa gbóhùn sáfẹ́fẹ́ pàtà bá dẹ̀ gbóhùn sáfẹ́fẹ́ díẹ̀ a tún lọ ṣe ti àwọn oníyàwó dé ọlọ́run aṣàánú wa á ṣáàjì ọ ọlọ́run á ràn wá lọ́wọ́ ìyẹn ni wípé ìgbàgbọ́ wa gbọ́dọ̀ mú iṣẹ́ lọ́wọ́ tí iṣẹ́ bá wá wà ńbẹ̀lẹ̀ wa máa pe ọlọ́run kó tọ ọlọ́run iṣẹ́ tó wù mí kọ́ ni mò ń ṣe yìí o ibi tó yẹ kí n wà kọ́ ni mo wà yìí o ṣùgbọ́n mo ṣe é ṣe ọlọ́run ọmọ bá ìgbìyànjú yín wà ńbẹ̀ ọlọ́run àmọ̀ pẹ́yìn náà ti gbìyànjú ọlọ́run wàá dẹ̀ gbàdúrà wa lórúkọ jésù gbogbo òkè tá a fẹ́ dé yẹn gbogbo ẹ̀ la máa dé o lágbára ọlọ́run a ò ní jábọ́ a ò ní dẹni ilẹ̀ ní orúkọ jésù ṣùgbọ́n ìgbàgbọ́ ló ṣe kókó ìgbàgbọ́ la fi lè bọ́ lọ́rùn ní bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ń ṣe iyèméjì kò lè rí nǹkan kan gbà lọ́wọ́ ọlọ́run ìbéèlì ló sọ bẹ́ẹ̀ ó ní ẹni tó bá ti ń ṣe iyèméjì kò lè rí nǹkan kan gbà ní ọwọ́ ọlọ́run mo gbàdúrà lórúkọ jésù pé ọlọ́run á ru ìgbàgbọ́ wa sókè àwọn ọ̀rọ̀ pé èmi ọmọ kékeré tí mo bá ń sọ yìí náà ọlọ́run jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó ru sókè nítorí pé kí ni ìgbàgbọ́ ló lè ṣe o ìgbàgbọ́ láìsí iṣẹ́ ògùn ni o tẹ́ bá lè gbàgbọ́ pọ́lọ́run á ṣe ìyanu fún ẹ̀yin náà máa fi iṣẹ́ yín tì tọ́lọ́run bá rí gbàgbọ́ yín torí iṣẹ́ yín ìgbàgbọ́ yín rèé iṣẹ́ yín rèé nígbà tọ́lọ́run bá wá dá sí gbogbo àwa di odindi ìyanu wa wá ṣẹlẹ̀ ẹ̀ wà bló bí àṣà àwọn àṣà àwọn ọmọ ọ̀sìn kí ọlọ́run kí ó fún wa tó o jẹ́ kí n dánu dúró díẹ̀ kí n lọ sókè lọ́run kí n lọ fi jó orin àti ìyìn ká lọ fi yin ọ̀gá ògo tí n bá máa padà wọlé èmi àti ìránṣẹ́ ọlọ́run alààyè lájọ máa wọlé bọ̀ ní abala ọ̀rọ̀ ọlọ́run ẹ wo ògo ìwà láṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o èmi ni ọmọ yín ti ń tòótọ́ kẹ́hìndé aya afẹ́ ẹ̀kú dédé wòye. tó o mo kí n ká bọ̀ padà lẹ́ẹ̀kan sí mo lérò pé ẹ gbádùn àwọn orin ẹ̀mí yẹn nígbà yàtí bọ́ sí ìpele tó kàn ní ọ̀rọ̀ ọlọ́run ní èní àkòrí tí a máa sọ̀rọ̀ lé lórí ni nǹkan mẹ́ta tí o gbọ́dọ̀ mọ̀ tí o sì gbọ́dọ̀ ṣe tí ayé rẹ yóò fi ládùn nǹkan mẹ́ta tí a gbọ́dọ̀ mọ̀ tí a sì gbọ́dọ̀ ṣe tí ayé wa yóò fi ládùn. ẹsẹ̀ bíbélì wa ni a rí nínú ìwé johannu orí kìíní ẹsẹ̀ kìíní johannu orí kìíní ẹsẹ̀ kìíní john one one tí ó kà báyìí tí ó wípé ní àtètèkọ́ṣe lé ọ̀rọ̀ sí wa ọ̀rọ̀ sí wa pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà àwọn bàbá wa ní olúwa tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ní òní ni evangelist òkè kí olúwa adéwálé evangelist kí olúwa adéwálé wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lórí àkòrí tí mo sọ lẹ́ẹ̀kan nǹkan mẹ́ta tí a gbọ́dọ̀ mọ̀ tí a sì gbọ́dọ̀ ṣe tí ayé wa yóò fi ládùn dáàdi wa ẹ káàbọ̀ sórí ètò. àlàáfíà fún yín o àlàáfíà fún yín sá. lórúkọ jésù ọdún yìí á jẹ́ ọdún ayọ̀ fún yín. àmì ẹ gbàdúrà fáwọn aráàlú dáadáa àmì ò jésù. gbogbo àwọn tí ó ń gbọ́ wa ọjọ́ kan wà tí ọlọ́run máa ń sọ ọ̀rọ̀ èèyàn dayọ̀ láyé hmm. bóyá onígbàgbọ́ ni o àbò onígbàgbọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ Jésù tó fún gbogbo ènìyàn pé ní orúkọ tó ju gbogbo orúkọ lọ ní orúkọ Jésù ire tó yẹ kó ti tẹ̀ ẹ́ lọ́wọ́ ọdún mẹ́wàá sẹ́yìn ọdún mẹ́sàn-án sẹ́yìn kí tó bá ẹ wọ two thousand and nineteen ní èní yìí ni yóò tẹ̀ ẹ́ lọ́wọ́. àmín o ibikíbi tó bá wà tó bá ń ṣe àmì ó jẹ́ ṣe àmì tó ga sókè nítorí wípé ire ayọ̀ rẹ èmi ló máa wá sí ìmúṣẹ. àmín kọ jésù ẹ ṣe dájú wa ẹ ní nǹkan mẹ́ta tí a gbọ́dọ̀ mọ̀ tá a sì gbọ́dọ̀ ṣe tí ayé wa yóò fi ládùn kí ni àwọn nǹkan mẹ́ta yìí. ògo ni forúkọ olúwa lókè ọ̀run bíbélì sọ wípé ní johannu kínní ẹsẹ̀ kínní wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ náà sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ló máa ń gbéyàn dìde láyé ọ̀rọ̀ ló sì máa ń múyàn já gbangba láyé ní ìwé ìbẹ̀rẹ̀ tá à ń pè ní Jẹ́nẹ́sìsì bíbélì ni wípé Ọlọ́run sọ wípé kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ sì wà nípasẹ̀ ọ̀rọ̀ la dá gbogbo kò sóhun tí a dá bí kò ṣe pé nípasẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ló dẹ̀ máa ń ṣèyàn lógo fún ìwọ tó ń gbọ́ mi nísìnyí lórúkọ tó ju gbogbo orúkọ lọ ní orúkọ Jésù Kristi ọ̀rọ̀ tá ẹ débi gíga ó yá kó tẹ̀ ọ́ wá. àmín o Jésù. ọ̀rọ̀ mẹ́ta ń fẹ́ bá yín sọ ní èmi ohun tí ẹ gbúdọ̀ àtòhun tẹ gbúdọ̀ ṣe tí ayé yín á fi láyọ̀ tí ayé yín á sì fi ní ẹ̀rí kò sí tí ọmọ ènìyàn ṣe lè mọ̀wé tó láyé kò sí tí ọmọ ènìyàn ṣe lè ní ẹ̀bùn tó láyé kò sí tí ọmọ ènìyàn ṣe lè mọ nǹkan tó láyé tí ò bá ti ní nǹkan mẹ́ta yìí á wà lójú kan náà ni bọ̀ǹkì tó sọ fún yín mo gbà á ní àdúrà fún yín lẹ́ẹ̀kan sí wípé gbogbo agbára tó sọ wípé ẹ ó wà lójú kan ní ọdún 2019 yìí mm. lórúkọ Jésù ìfàmì òróró yàn bàjẹ́ kí ni ìkọ́ àkọ́kọ́ tó gbúdọ̀ mọ̀ láyé mm. kó lè ní ìtẹ̀síwájú mm. kí ayé ẹ lè ní ìtumọ̀ ìkọ́ àkọ́kọ́ náà ni wípé ó gbúdọ̀ mọ̀ wípé àwọn ènìyàn kan wà tó ń pè ní aláàánú àyànmọ́. aláàánú àyànmọ́ a máa ń pè wọ́n ní aláàánú àyànmọ́ a máa ń pè wọ́n ní àwọn ènìyàn gidi àwọn ènìyàn onínú ire àwọn ènìyàn pàtàkì àwọn ènìyàn tó jẹ́ wípé Ọlọ́run dá wọn torí ti tiẹ̀ a máa ń pè wọ́n ní aláàánú àyànmọ́ kò sí tí àyànmọ́ ẹ ṣe lè lẹ́wà tó láyé tó o bá ti pàdé aláàánú àyànmọ́ ti tiẹ̀ àyànmọ́ náà máa máa jìyà nínú ìwé mímọ́ ní Samuel kínní mhm. eh, eh, eh, sixteen Samuel kínní sixteen orí kẹrìndínlógún bíbélì jẹ́ ká mọ̀ wípé tí Dáfídì ṣe ní àyànmọ́ ológo tó láyé ó nílò ọkùnrin tá à ń pè ní wòlíì Samuel ìgbà tí wòlíì Samuel pàdé Dáfídì ni a yan Dáfídì ní ọba Ísírẹ́lì àwọn aláàánú àyànmọ́ jẹ́ àwọn èèyàn téèyàn gbọdọ̀ pàdánù láyé hmm. tó bá fẹ́ tẹ̀síwájú láyé hmm. ọdún tuntun la wà yìí tó bá fẹ́ ní ẹ̀rí nínú ọdún yìí hmm. o láti mọ̀ wípé àwọn ènìyàn kan wà ń pè wọ́n ní aláàánú àyànmọ́ so o ní láti pàdé wọn láyé ṣùgbọ́n àti pàdé wọn o tún wá nílò ìránṣẹ́ ọlọ́run wòlíì ọlọ́run alààyè torí ẹ̀ ni ọlọ́run ṣe gbé mi wá síbí báyìí ní òní pé ní orúkọ tó ju gbogbo orúkọ lọ ibi tó wà nísìn àti ibi tí aláàánú àjọmọ tiẹ̀ wà mo ní kó tó pé ọjọ́ mẹ́ta kí ọ̀run kó kọ̀nẹ́ẹ̀tì yín papọ̀ nítorí pé ọmọkùnrin ọmọbìnrin lè ní ẹ̀bùn láyé tí ò bá pàdé aláàánú àyànmọ́ tiẹ̀ á máa jẹ̀yà á máa mu gàrí pẹ̀lú ẹ̀bùn ẹ̀ kò sẹ́ni tó máa dámọ̀ kéra ayé nínú àwọn ọ̀run ẹ̀yin ni gbégbélékú tó mi gbó kìjikìji ẹ̀yin ní ọ̀rọ̀ gọ̀jígọ̀ ọlọ́run dòdò ń dá wa ọba tó máa ń fi apẹ̀rẹ̀ tó máa fi ń dojú ti hmm. nǹkan tá à ń pè lédó lóyìnbó ń pè ní bucket hmm. kò dẹ̀ sí kan tí bucket á ṣe sí hmm. lórí gbogbo àwọn tó ń wò wá olúwa ẹgbọ̀pẹ̀ wa ẹ̀mí àwọn wòlíì ẹgbà ìyìn wa nítorí wípé ìpè ló ń gbé pè mí gbogbo èpè gbogbo ẹ̀gún. E tó ti dá arábìnrin arákùnrin yẹn dúró tó sọ wípé òní rí ìyanu àti ẹ̀rí pẹ̀lú agbára ìpè ní òní ẹ̀gún àti èpè yẹn kó máa wọlé lọ ìyanu tó jó á rí ìyanu títí á gbọ́ ìyanu tẹnu á sọ ìyanu tí á di front page gbogbo ìwé ìròyìn Nàìjíríà lórúkọ jésù ó yá kó máa gbà á mo ní kó máa gbà á mo ní kó máa gbà á ibi tí ẹnikẹ́ni ò dé rí nínú ìdílé yín lórúkọ jésù agbára ọlọ́run mú ẹ débẹ̀ ògo ni forúkọ olúwa lókè ọ̀run ògo ni forúkọ olúwa lókè ọ̀run ògo ni forúkọ olúwa lókè ọ̀run ní orúkọ jésù ó ti rí bẹ́ẹ̀ àmín ẹ kọ́lẹ̀ ẹ kọ̀rọ̀ ọlọ́run yìí lẹ̀ kó tó pé ọjọ́ mẹ́ta sígbà tí ẹ̀ ń wo ètò yìí ẹ̀rí yín á ti máa pariwo káàkiri àgbáyé ẹ̀rí yín á ti máa skátà gbogbo ilẹ̀ nínú ìdílé yín nínú ìjọ yín ní àdúgbò yín lórílẹ̀ tó wà ìwọ ni ẹ̀rí kan. ẹ ṣe rádìo tó nípa pé ń tẹ̀jọba ṣùgbọ́n kí ẹ tó máa lọ. Eh, mo fẹ́ kẹ́ kọ́kọ́ bá mi fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sílẹ̀ fún àwọn aráalé bóyá tó ń wò yín tó fẹ́ pè yín fún ìtọ́ni ẹ bá mi fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sílẹ̀. kí n tó fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lẹ̀ mo fẹ́ sọ fún ẹnìkan tó ń wò mí pé aláàánú tiẹ̀ hmm. ó ti dé hmm. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ní òdo ẹ̀jọ àti òdo àrún àrún ọ̀kan ẹẹ́fà ẹẹ́sàn ẹẹ́sàn ẹẹ́sàn àti ẹẹ́sàn. ẹ ṣeun bàbá wa ní olúwa pásítọ̀ evangelist òkìkí olúwa. tó mú kí káàbọ̀ padà mo lérò pé ẹ ṣì ń fọkàn bá mi lọ nígbà yàtí bọ́sì ìpele ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí olórin ẹ̀mí tí mo gbọ́ wá lónìí ọdún ni wọ́n ọwọ́ ẹ̀ ìmọ̀fọ́lùkù ó ti tọ́jú bíi méjì báyìí tí a ti rí wọn lórí ètò Ògo Ìgbàlà sísá Ṣadé ẹ kọ́kọ́ bá mi mm. gbé ohun orin yẹn sókè fáwọn aráalé. olúwa ò ṣe o olúwa ò ṣe é fún mi o bàbá. ah nínú oore rẹ gbẹngbẹn oore rírí jẹ oore rírí mu oore ìdásí ni oore àlàáfíà o. Mm mélòó ni mo rò ó bàbá. ah sísá mi ẹ kọ́ bá mi kí àwọn aráalé dáadáa ẹ̀yin aráalé ẹ kú dédé wòyí o ṣé dá àlàáfíà lábá yín àlàáfíà lábúwà olúwa ṣeun sísá mi yes ma a ti tó gbà wọ́n tẹ́ ti ń kọrin ẹ̀mí báyìí. ah ó ti ṣe díẹ̀ náà mm, káwọ́ bí i abi nineteen ninety eight. ẹ mọ̀ sí dàgbà gan-an ẹ wá ah, ṣáńkó bí ilé. bẹ́ẹ̀ ni ọlá ọlọ́run ni. <laughs> ọlá ọlọ́run ló jẹ́ ká máa yọǹgì sí i. ẹ dúró mm. ṣé ó wù yín láti fi ẹ̀bùn yín mm. kẹ́ fi gbé ọlọ́run kẹ́ ṣe máa kó máa ń wọ ẹlòmíì pé mo kàn fẹ́ fayé mi sí ọlọ́run. àbí ẹgbọ́n ìpè pé ọmọ mi orin ẹ̀mí ni kò máa kọ. ìwo nínú mi gbọ́ ìpè kankan pé ọmọ mi orin ni kò máa kọ o mo kàn ní passion yẹn mo ní mm. ó kàn wù mí kí n máa kọrin orin tó dẹ̀ wọ̀n mi kí n kọ orin ọlọ́run ni mo dẹ̀ ń kọ ọlọ́run dẹ̀ ń blessing. àtùgbàtẹ́ tí wọ́n ń kọ́ ṣe rí ti ṣẹlẹ̀ tẹ́ ní àwọn tó gẹ́ báyìí alùbàtà mi ò kọ́ mọ́. Ah, o gbogbo ìgbà inú mi máa ń dùn wọ́n bá tiẹ̀ fi mí ṣe láyà bọ́yá wọ́n bú mi pé kí ló ń wá kiri alákọ̀ọ́ta kínní kan ó máa tún tẹ́ mi lọ́rùn láti torí tí bá ti lè yín báyìí ìyanu máa ṣẹlẹ̀ ni. Hmm. bẹ́ẹ̀ ni. Hmm. Hmm. àbọ̀tẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí á tó bí àwo mélòó tẹ̀sí gbé jáde. àmì ṣe díẹ̀ at least ó kéré ó ṣe máa ti ní tó àwo márùn-ún sí mẹ́fà. márùn-ún bẹ́ẹ̀ ni. olùṣẹ̀ṣẹ̀ jáde lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ bí latest. tó ṣẹ̀ṣẹ̀ jáde yẹn redemption love ló ń jẹ́. ẹ bá a mú ṣé track yorùbá wà náà. Ah. ó dà gbogbo ètò ẹ ti ṣe láti orí kìíní dé karùn-ún ẹ mú kan tó bá wù yẹn kẹ́kọ̀ọ́ fún wa. Eh, favourite mi àpàlà ni mm. máa ń like àpàlà gidi láti máa ṣe ó ní ẹ bá mi yọ̀ ẹ súnmọ́ bíná ẹ bẹ̀rẹ̀ ẹ mú jó ẹ jáyọ̀ gẹdíngẹdìngẹ ẹ jáyọ̀ ó pa wá mọ́ ó tún dá wá sí ẹ jáyọ̀ ẹrẹ rí músẹ́ ẹ káwọ́ kan sórí ẹ káwọ́ kejì síbi tó wù yín ah. kí ẹ̀mí àjò lọ ẹ eh? jìhóbá dákun dákun bàbá kúkú oh, mi dákun dákun bàbá mi ah. kóró tètè káríkárí ẹ dákun ẹ jọ ẹ ẹ ẹ nǹkan mi ni má eh. ah, wọrí ẹ má wọrí ẹ yẹn ra cd yẹn ẹ sọscribe fún ẹ ríra. <laughs> kí ni akọta ètò ilé ìtẹ́kọ̀ọ́ yìí. ẹ bá mi yọ̀ náà ni ẹ bá mi yọ̀. ẹ bá mi yọ̀ sísọ sọ́dẹ́ ṣé mm. chọ́ọ̀chì nìkan lẹ ti máa ń kọrin rárá o ah rárá o máa ń kọrin ní patí òkú àgbà wedding ìṣílé eh, graduation ìkómọ àti chọ́ọ̀chì. gbogbo tí wọ́n ti gbà yín náà láti kọrin yin ọlọ́run. yin ọlọ́run yin jésù nìkan máa ń lọ bẹ̀. ó dà mm-hmm. tí a bá pè yín torí gbogbo ẹni tó bá ti wá sórí ètò yìí mo máa ń bi wọn kó bá máa mm-hmm. déwájú kó dẹjọ́ mm-hmm. tí n bá pè yín sí kò ṣe ṣọ́ọ̀ṣì báyìí nísìnyí òkè tí n bá ti pè yín sí ṣọ́ọ̀ṣì wa kẹ́ ẹ wá kọrin sọjí ṣé ẹ máa ṣáàyè mi lówó ni àbí bàbá gbọ́pọ̀ ẹ wa ló bá dé ọ̀nà rírì ọ̀mùrì ń jẹ́ bẹ́ẹ̀. Ah, ọ̀rọ̀ tẹ sọ yẹn ó tún kí lẹ́sẹ̀ o ẹ bá mi ẹ máa ṣàlàyé dáadáa ká ṣe yan yan abẹ́lẹ̀ ṣe ń kí yan dáadáa ayé àtijọ́ nígbà kan rí àmọ́ ń gba bàbá gbọ́pẹ́ mo ti ṣe rí mo lọ kọrin nílùú kan ó jì mo kérò rọ aṣáta mọ́tò gbogbo báǹdì fún torí yẹn gan ni kí n kó báǹdì wá ni mà mo débẹ̀ mo akọrin akọrin akọrin dáadáa tí ẹ̀mí sọ̀kalẹ̀ ẹ̀mí sọ̀kalẹ̀ ọlọ́run gbòògùn nígbà tá a dẹ̀ ń ṣe tán dẹ̀ fún mi lẹ́ńvílópù bàbá gbọpẹ́ mm. torí mi ò sọ̀rọ̀ owó mm. àwa tá a lọ tó thirteen apọ̀ ah, a lọ tán nìyẹn o mm-hmm. gbà máa ṣe ẹ̀ńvílópù wò five thousand wà ń bẹ́ẹ̀. a ah, wọ́n ṣe ah, five thousand àtẹ̀ tí kọ́kọ́ repo ten thousand náà <laughs> èló mo fẹ́ fáwọn èèyàn àtìgbà yẹn mo ti wá ń ṣèyàn náà ẹ̀. ẹ dúró báyìí lè ṣe wá ṣe ṣé wàá padà lọ bá wọn pé kò tó yẹ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀. kò ṣeé padà lọ bá wọn torí ẹni tá a fẹ́ lọ bá gojú ẹ̀ tí o ti gbójú sókè pé ìgbẹ́ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ́mọ ìní fún jù bẹ́ẹ̀ lọ. kìlẹ̀ ṣàárín èkó. kó mi ìfẹ́ dárúkọ ibẹ̀ ni torí èèyàn yẹn máa wo programme mi ìfẹ́ dárúkọ bẹ̀. ẹ wo kí ọlọ́run bọ́ dárí nínú ẹ̀ torí ẹ̀ ti gbà yẹn tí bá lọ síbi kan máa sọ pé ah, tẹ́ bá ní èlò mo fẹ́ máa sọ iye báyìí ni mo fẹ́ o àwa ni hmm. àwọ̀ lágbára yẹn iye báyìí àwọ̀ àjọsọ ní kúnnákúnná. ẹ mọ iye èèyàn tẹ máa kó lẹ́yìn. máa mọ èèyàn sí máa bójú èmi nìkan ni ẹlòmíì àṣàdéwà ah, kọrin fún à ah, ní ju fifty thousand lọ màá dẹ̀ lọ pẹ̀lú onígangan ṣáde wá kọrin fún wa o ẹni ju bẹ́ẹ̀ báyìí lọ ẹ̀mọ iye yẹn tó máa kó lẹ́yìn máa kó gbogbo battalion bọ̀ ẹ wà fún mi two thousand pé má bínú. tó ṣe tóró ní sísà kan tó wá sórí ètò ìgbò ìgbàlúwà sọ̀rọ̀ ẹ̀ ó lọ kọrin báyìí náà ní ní ńlá ni ọba gbé kinní náà débí fún ìjò <laughs> wọ́n sínú fílò kọ́tí sàbá wa dé àbíyé ìwọ lọ́lọ́run pé o Ọlọ́run ò pa wọn àwa kan sọpọtì ni o tètè lọ bá wọn àbí kó wá ibi tó ti máa lọ pọ owó jáde fáwa kó sanwó fáwa ah, ah. Ọlọ́run aṣáájú ṣẹlẹ àwọn gospel artist wọn kì í ṣe kó wù wọn náà láti máa ṣáájú owó. má mo fún wa tọmọdé yín lẹ́nu Ọlọ́run ló ní kọkọ mi lówó lákàntì ńjọ yẹn bẹ́ẹ̀ ni abaya báǹkì torí àwọn ọmọ yẹn àwọn kan ti ń wojú kọ̀rọ̀kọ̀rọ̀ pé wọn ti ẹ̀ wò ṣàánú èèyàn ní ṣe wọn ah, ẹlòmíì fi ìyàwó àtọmọ nílẹ̀ God bless you God bless you láwa yà láwa gbowó each one of them seven seven thousand five five thousand bá ṣe fún ọ nìyẹn tá a máa kúrò nínú ìlú Èkó tá a lọ ibẹ̀ yìí hàn á wá fún gbogbo wọn lówó. ó ti yé mi ó ti yé mi ó ti yé mi yẹn ni wípé tẹ́ ẹ bá ti pè wọ́n hmm. wọn owó wọn ò gara o ṣùgbọ́n ẹ sì jọ sọ ọ́ dá o àwọn ọmọ kò bí owó yín bí èèyàn bíi márùn-ún ló kó lẹ́yìn mm-hmm. nígbà téèyàn kó lẹ́kọ̀ọ́ tó lọ odidi ìlú tó ní ọlọ yẹn mm. ẹ tí wọ́n kọ́kọ́ ti rí epo ten thousand náà mm. <laughs> ẹ wá ṣètò ẹ wá kó kiri náà bíi fún ègì òsínú mm. envelope kí ọlọ́run kó sànù ṣé nígbà wọn gospel àti ìṣúná gbà mí àwọn agbọn la máa ń jẹ́ kí wọ́n àwọn pọ̀ o ìgbà tí mo kéré mo máa ń wo Sisi Winers mo láìkí bó ṣe máa ń kọrin pàtó yá tó tún ṣe díẹ̀ mo tún láìkí Ìyá Bọ́lá rẹ̀ mo ṣe láìkí wọn till today then àǹtí mi àǹtí dáadáa àǹtí Tọ́pẹ́ Àlàbí hmm. àti ìdájọ́ máa ń ṣe fíìmù lẹ́ẹ̀kọ̀ọ̀kan hmm. so àwọn náà hmm. wọ́n wà ń bẹ̀ then Jésù ṣá máa wo Jésù overall gbogbo wọn ti máa ń wo Jésù. sábà máa rí ní ànádá ọdún mẹ́wàá sí ogún ọdún sí ibùdó ẹ̀rọ pẹ́ fẹ́ dé nínú iṣẹ́ ìránṣẹ́. Ah, ibi tí màá ti di ibi tí màá ti di á ti jìnnà ọlọ́run àti àbí ìgbà tí yorùbá dó sójú kan tọ́lọ́run dẹ́rẹ́ pé yòó ń tẹpá mọ́ṣẹ́ hmm. ah, ọlọ́run àti gbé mi sókè gidi gbé mi fúnra mi màá ti ní television station lórúkọ jésù hmm. màá ti ní workers a lot màá ti ní hmm. studio ńlá lórúkọ jésù àwọn èèyàn ti mọ̀ mí that's it màá máa help àwọn èèyàn that's it àwọn èèyàn máa ṣiṣẹ́ màá máa sọ pé ẹ máa ṣe lọ Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù kẹsàn máa lọ ẹ bá mi wò kan nú àwọn track yẹn tó tún ṣe jó sí dáadáa báyìí pé mo ní ti gbóni lù tó ṣe jó sí dáadáa ká bá sí hmm. fáwọn aráalé ká tó sọ pé ilé wa o. tó ṣe jó sí. Hmm. ètò lè fa ọkọ ẹ wọ orin mi sí kan tó tá tinú wa ṣáà dùn ká tó lọlé lónìí. <coughs> Hmm, testing microphone. hallelujah. amen. bàbá mo dé láti wá forí balẹ̀. bàbá mo dé láti wá forí balẹ̀ gbẹ̀ngbẹ̀ng ó ṣé o bàbá mo yìnyàn lógo ó ṣé o òkú ìtọ́jú mi bàbá mo dé láti wá forí balẹ̀. bàbá ò mo yìnyàn lógo. bàbá mo yìnyàn lógo. ọwọ́ ọwọ́. Baba mo yìnyán logo, Baba mo yìnyán logo, Olori ayé mo yìnyán logo, Baba mo yìnyán lógo lórí Orísun yìí mo yìnyán logo, Baba mo yìnyán logo, lórí Kẹ́hìndé Afẹ́ mo yìnyán logo, Baba mo yìnyán logo, lórí bùrọ̀dá yìí mo yìnyán logo, Baba mo yìnyán lógo Ogo ògo Ogo ìgbàlà. Ogo Ogo ìwòsàn Ogo ògo ìgbàlà Ogo Ogo ìbùkún o. ẹ ṣe sísá ṣadé mo ní ìdúpẹ́ mo gbà yín lálejò kí ẹ tó máa lọ ẹ bá mi fi ẹ̀rọ ọba lọ sọ̀rọ̀ yín sílẹ̀ torí àwọn ìpè kan fẹ́ bá ń wọlé báyìí ní ìsìn máa ń pè fáwọn aráalé. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni ṣe o oh eight o. Oh. ok n bí èrè nọ́mbà yín lọ́wọ́ mi. àbí odo àti <laughs> oh, ẹ̀jọ o <laughs> five three four five eight one seven seven zero eight zero five three four five eight one double seven hmm. ṣadé ọ̀ṣọ́ba lórúkọ mi. ẹ ṣe sísá mi mo gbàdúrà lórúkọ jésù pé ọlọ́run á bẹ̀rẹ̀ sí máa gbó orísun mi léè tẹ́ ẹ dáṣẹ̀ yìí òkè òkè láti máa gbúrò jésù olúwa wa. àmín àmín tó Ebeneseri ní ìní olúwa ràn wá lọ́wọ́ dé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè tí kìí ṣe ọlọ́run òkú tó yẹ tó bá bẹ̀rẹ̀ tó yẹ láyọ̀ tí ta fi sọ pé ilé wa tó lọ ṣùgbọ́n kí n tó máa lọ kí ni mo máa ń sọ ẹ ẹ ṣe kórè ẹ ṣe kántátọ ẹ ṣe àjọ̀dún ẹ wò ẹ má kàn dúró mi kọkẹ máa ṣe ayé ti ìlú jára wọn ẹ máa bọ̀ lórí Orísun ṣẹlá wàyí ká máa polówó ọjà ká máa gbé Jésù lárugẹ òní ẹ ṣe dá wálẹ̀ ẹ pè mí ẹlòmíràn máa ní ah mo dẹ̀ láìkì bí à ń tì ṣe kọrin mo dẹ̀ láìkì bí àwọn pásítọ̀ ṣe ń wàásù pásítọ̀ mi náà dé gùdù tí pásítọ̀ yín bá gùdù láti ọtí pásítọ̀ yín ti gbàdúrà fún yín tàdúrà yín gbà kí lẹ fẹ́ ṣe fún pásítọ̀ yín ẹ̀yin ẹ pè mí owó kékeré báyìí lẹ máa san èmi ni máa máa pe pásítọ̀ yín ṣe máa ṣàtọ́nà wọn tó ṣe máa dórí orísun àwa ní pásítọ̀ tí ò ráyè tó ní ìwo bí pásítọ̀ mi ò ráyè àwa máa tún kó kámẹ́rà wa báyìí àtún máa lọ bá wọn iṣẹ́ wo la gbà iṣẹ́ ẹlẹ́sẹ̀ wa yìí kò síbi tá a lè fi rìn dé lórí ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn ni wípé ẹ wá bá wa dòwò àṣejere pọ̀ torí pé kí ni ẹ lè kùtà lórúkọ Jésù tábà wà lẹ́ni fẹ́ fọmọ fọkọ wà alága ìjókòó alága dúró lọ́rùn ti Kristẹni nìkan ẹ lè pè mí zero eight zero three four seven four eight four nine three zero eight zero three four seven four eight four nine three tó kẹ́ tó máa lọ léèrè mo gbàdúrà sínú ayé yín pé búburú kan kì yóò ṣubú lù yín o àrùn karùn kì yóò sún mọ́ ilé yín mo máa ń sanwó gbà pé ògo yín ò ní wọ mi orísun ayọ̀ wa ò ní gbẹ orúkọ mi ni Kẹ́hìndé Ayáfẹ́ lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ á dìde ìrànlọ́wọ́ fún yín Jésù Olúwa wa.